Thank you. àǹtí mi abudu ti gbé nǹkan rà. ẹ ló sọ pé mo ṣe ṣáì tẹ̀lé ẹsẹ̀ kún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ni. àtúndì mi ò rọkàlà láti mọ̀ọ́dé rọkàlà mo sọ pé kí n fẹ́ kàn jọ́ọ̀dì. ṣé kìí ṣe pé ọ̀rọ̀ bọ̀dá mi lẹ tún gbé sọ́kọ́ ṣé kìí ṣe pé ọ̀rọ̀ wọn lẹ tún rò gbogbo yẹn kí gbogbo yẹn ní òsì yín mọ́ ni. ṣé tí bá fún un tí bá wà nínú bẹ́ẹ̀ pàrọ̀ bí àìjì wọn nílé kọjá kí n problem ẹ̀ náà so mo ti mọ̀ ọ̀nà o mo ti mọ̀ ọ̀nà ẹ̀ máa ń tí mo rò máa ṣí ẹ léṣe mọ́ nílé yìí ṣáà lè máa ń fẹ̀jẹ̀ kájà ẹ́ ọkùnrin lọ́ọ̀lì gan-an hmm, ṣé mọ́mí. Mami, ṣé mo kí mo ti máa sọ fún yín several times pé kẹ́yìn máa gbé ọ̀rọ̀ bọ̀dá mi sọ́kàn. Ọ̀rọ̀ bọ̀dá mi ò tó ń rònà ẹ̀dẹ̀ mọ́ o. Ọkàn mi, ṣé tí ń bá bí púpọ̀, ó wá dá kí n fẹ́ yọkàn tàfàlà nú ẹ̀ ni ó ní ilé mójú kúrò. ah mami ẹ máa lẹ́yìn gbé ṣe máa máa gbójú kúrò ni ẹ máa máa mójú kúrò lọ́rọ̀ bọ̀dá mi ni ah mo mọ̀ nǹkan tí mò ń sọ mo dẹ̀ ń sọ tèmi fún yẹn ẹ jẹ́ àmọ́ yẹ kan ṣe yín léṣe. nǹkan tí mò ń sọ yìí máa gbọ́ ọ̀rọ̀ wọn sọ́kùn. ẹ má jẹ́ ata ara wa jẹ ẹ̀yìn ìyá mi àìtó eyín kálà ń dọ́ọ̀bù. bẹ́ẹ̀ni kò síṣẹ́ ibi kan tó yẹ kéèyàn ó sì láyè kó tó dẹ́rù bàyàn. Ah, ah. ẹ̀yàn dáadáa ó sì. ọ̀tọ̀ ọ̀dọ̀tọ̀ èmi ò tiẹ̀ jẹ́ jọ̀wọ́ yẹn láìláì ilé ayé tá a wà yìí gan àfọ́bàfi lẹ̀ ní jẹ́ tiẹ̀ kí n jẹ́ tèmi ni bẹ́ẹ̀ bá wà kọ̀ tó lóun ọjà yìí tá a wà yìí ah! àwọn tí ń bẹ láyé wọ́n ti jẹ́ báyẹ́ kí ló fẹ́ kú. ẹ̀yin méjèèjì ẹ kúrè sọ àmọ́ nǹkan kan bà mí lẹ́rù. Ah, ah. kí ló yẹ kó máa bá rú wọ lẹ́rù mọ́ ìwọ tójú ẹ ti rókun tó ti rọ́ṣà. kí ni bà wọ lẹ́rù ìwọ yìí <laughs> tó jẹ́ pé kò sí kàga tó lè wọ̀. ọ̀rọ̀ yín ò mọ̀kọ́ sọ <laughs> n tó ń rò mí lọ́kàn lẹ́nu ọjọ́ mẹ́ta ni pé ṣé ò yẹ kéèyàn ó lọ́mọ tí ó sì wọṣẹ́ fún àbí kò yẹ kéèyàn rọ́mọ tí ó wà bílẹ̀ lẹ́yìn tí ó mọ̀ ṣe lédè èèyàn. ọ̀rọ̀ gidi mo ti ẹ̀rù pákó arápá rẹ̀ ọ̀sọ̀ ni. ẹ ẹ ọmọ dà lóhùn kọ ọmọ dà lóhùn kọ kọ kọ ọmọ òun tiẹ̀ ìwọ jẹ́ ìṣòdodo ọ̀fọ́ sórí àgàngàn tí ò bímọ láyé yìí ẹ wọn ò ní okú rẹ̀ gan kì í gbéra lọ títí bí wọn bá torí ọlọ́sìn wọ́n sì torí òrùn sí. ẹ ẹ o sì jẹ̀bi àkó arápá rẹ̀ ọmọ pé ní í ṣe wọn ọ̀dà bá kú arápá rẹ bá mọ̀ pé ní í ṣe wọn dání kò ní mọ́ ẹrẹ́rù lẹ́ta gbangba sí ọ ọmọ ọmọ àìmọye ọmọ nínú ṣáláńgá àìmọye ọmọ lórí àìtàn àìmọ gbẹ̀yàn bá bímọ tí ò bímọ tó sì bí àlàáfíà ó ti tó. ẹ wo tó bó ṣe bó ṣe wo bó ṣe wà yìí sọ fẹ́ gbódòdó ọ̀rẹ́ nu mi ọmọ tó bí òní ye ọlọ́mọ ń kú tọ́nu ọlọ́mọ ní Togo ó tún ọmọ ń kú màá sí ní Ghana. Ah! kíláàkù. àfọrúgbè káàkiri jáde. ẹ ti sọ ká tó máa bímọ sí ni ní sáyẹnà àbí ẹbí mọdé wọn fi tọrọ bàbá mọsánà bá ìdílé ọmọ rẹ kan àwọn kan mọ sí bẹnsù àwọn kan mọ sí amọ wọ́n yóò sọ wọn ní alámọ̀ o ìran kan iṣẹ́ kan. òun tó wọn lẹ ní ó di tíìmù méjì tó ti ní báyìí. ọ̀gá ẹ wá tó wọ mọ́tò tí ń sọ fún ayé tí n kò gbọ́ kó má sì lọ́ọ́ bá bíríkì rẹ̀ jẹ́ mu ni wọ́n á sọ fún yín. kò ní dáa fún ọ. àmín. ń kí ló kẹ́mi pẹ̀lú ọkọ̀ sọ fún ayé tí ó fa ìtì ń pé ó tó jóná ó ti yá wèrè rí ni. ó á ó sì àbórí ẹ̀ tuntun. ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ wọn náà sọ̀rọ̀. ọmọ fa ìtì sọ ti gbiná ni. yóò ṣe bí dọ̀wọ̀ ẹlẹ́rìí orúkọ ó ti pẹ́ rẹ̀. ó yẹ ni. ayé ah, bá ṣe tó bá bí tá a bá dé yìí ètò bá ṣe é ṣe nù sẹ́nu. hello. asis nọ́mbà ló fi ń pè mí yìí. wo kò síná lórí fóònù ní jàre mo wá wá sí business center kí n wá pè ẹ́ mo ní good news o. ajá mi sí i kí ló ń dowó. ó rántí òtẹ́ ta ti lọ apply lọ́jọ́ yẹn wọ́n ti pè wá oyè wọ́n ti approve wa wọ́n ní ká máa supply gbogbo branches wọn ní toiletries. are you kidding me? oh my god that's a good news. bóla tó máa wó tá a máa fi implement ẹ̀ báyìí that's another problem. àwọn orin tó lọ ń ṣe lọ́tẹ̀ orin ńlá ni ó ṣetán pátápátá ni ó à nídòwó wọ́n ti ní ká wá gba mobilization fee ká wá gbà. <laughs> God is wonderful. ah ọlọ́run máa ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ok ọmọ kan ṣẹlẹ̀ ń sìn mo ń bọ̀ báyìí báyìí báyìí báyìí dóde mi give me ten minutes máa dọ́dọ̀ ẹ̀. ẹ mú wálé mú wálé mú wálé má yẹ wọ two minutes máa pè <laughs> Ah, ọmọ yàrá. má bọ́dà ti wo mo mọ yìí minutes mo lò. ẹ jẹ́ ń check fifty nine seconds. ẹ kò bẹ̀rẹ̀ ọwọ́ two minutes ah mo mo calculate ẹ mo ṣe ń mèkọ ẹ ni. kò sí change ẹ bá padà wá gbà. ìrọ̀lẹ́ fún mi change. ìwà ti ta lẹ́yìn sọ̀rọ̀. ọlọ́run ti ṣe kọ́kọ́ jó lọ kọ́kọ́ jó fún mi. sọ̀nkọ́ tó ṣẹlẹ̀ fún mi jàre. jó ah, kì máa jó láìsí. kọ́kọ́ tẹ kọ́kọ́ jó torí fún mi. sọ̀rọ̀ jàre mákindé kí ló ṣẹlẹ̀. mo láyọ̀ láti sọ. assist ló pè mí sẹ́yìn contract àti bid fún láti bíi two months eh. wọ́n ti approve ẹ̀ fún wa. olùwà ṣe olùwà ṣe. nísù má ti parí ìyẹn tún wá kéré wọ́n tún wá fún wa ní mobilization fee ẹgbowó yìí eighty percent ẹ lọ fi ṣiṣẹ́ lọ. thank you dad congratulations ah. darling <laughs> congrats ah, báwo wá ní báyìí. ọ̀pọ̀ ló ń ṣẹlẹ̀ sí i báyìí wọ́n ní ká máa pè báyìí báyìí báyìí báyìí láti wá bẹ̀rẹ̀ àwọn sáà dọ́kúmẹ̀ntì kí bá àwọn àlejò ṣe é wà á jẹ́ kí sáré jẹ́ ìdìbò bá sì tó ń èmi náà parí kan tí mo ṣe kí ṣe ń gbòòrò wàá ṣe ń wọ. ẹ ṣàmì o àmì àmì o àṣà ìrìnàjò wa láyé yóò yọrí sí rere. ẹ ṣàmì o àmì àmì o àṣà ìrìnàjò wa. ọ̀rẹ́ yẹ́sì ẹ. ah i'm set o ó ṣe tán kíkà. ó ti ṣe tán. nítorí etí rẹ dì o. máa wọ tí n bá dé máa wá jẹun eze ti ó ti wà wọ́n bó ti fẹ́ pè mí ṣe ní wa ṣe àwọn ṣùgbọ́n. kò sí wàhálà. kò tẹ́kẹ̀ ààrẹ ṣùgbọ́n. má mo ṣáà ṣe máa bẹ́ńlẹ̀. of course ṣebí kó lọ́kọ́ dé mi. àmọ́ ní pẹ́ padà rọ̀ mọ́ bọ́ọ̀sẹ̀ yẹn jẹ́ wọ bàtà mi. Ah. ẹsẹ̀ rẹ̀ nígbà tó ah, go get him. I fell in love after my first album, now back again. But I am gonna let them give me first attack again. Them the devil know the weird, now the black again. Done the package, I'm with two chains, don't swag again. All the glitters ain't gold, that's what my mama told me. It should tell me, but call it fire told me. I went jail, tongue guide me and legend you want. While it's shiny, but the fire people let anyone. Niggas from me old school, I can't see it. Then the form rugged man, show me, judging it, do. show me while I'm wearing it. me, walk away, yeah. If I quite a fellow, I'm born, I'm fair by age, yeah. That my victory. Queen and Morris and I work for my own money, I ain't freaking lazy. That I fell from dunk and Morris and my chassis. La lo my destiny. When I ain't got no money and I ain't got no shit shit. Hustling the money and I couldn't they teach it. Right now I'm balling, I'm rocking that Gucci. Bàbá máa pa ní kò sẹ́ni lè yẹ, bọ̀rọ̀ ìfẹ́ ṣẹ́rí yí ọ̀nà. sẹ́ni lè bọ́ bó bá máa pa ni kò sẹ́ni lè yẹ ọ̀rọ̀ ìfẹ́ ṣẹ́rí lè yí ọ́ olórí olórí. ọ̀rọ̀ ìfẹ́ ò gbọ́ rí wọ́. ọ̀rọ̀ ìfẹ́. ẹ tẹ. ó yá mo ti tẹ. ẹ filẹ̀ ẹ filẹ̀. ó yá ẹ tẹ. mo ti tẹ. ẹ tẹ. àbórí ẹ furu ni orí ẹ ọjà wèrè. sẹ́mi tó rí yára ta ìròyìn kí n máa tẹ kiri. ọdọ ẹdí wo ọ ọ ṣe freedom ló súnmọ́ ẹ fáwọn ọdún di ọdún méjì orí ẹ burú ọjà wèrè rí ni. ó yá ẹ filẹ̀ ẹ filẹ̀ báwọn. ó ní mo ti tẹ yìí mo ti tẹ. ẹ tẹ kọlẹ. ẹ tún tẹ. àtàjọ bóò ni ọdún sí. àdúgbò jayé. mo ti tẹ. ẹ bí lẹsẹ. wo mo wá yọ fọ́ọ̀kan ni o. mo sì wá di ọfẹ wa gbé mọ́tò ìláìpẹ́ ọyá mo ti tẹ. pé wọn ò gbà tí ẹ fi sẹ́lẹ̀ kọ́ gbọ́ tèmi náà náà. Ah! wo ọ̀rọ̀ mi ti sú mi o sóòótọ́ de ó ti sú mi pátápátá kódà iṣẹ́ tí mo ṣe gan ti sú mi ṣebí téèyàn bá kú òun lé tọ́ wá iṣẹ́ tí ó ṣe lọ ṣebí iyì rẹ ni pé kó sì débi iṣẹ́ òun kó mọ́ wálé tí ó fi wá tọ́jú àwọn ẹbí. abẹ́rẹ́ wo dé abẹ́rẹ́. àkànjọ ọ̀pọ̀ tí mò ń bọ́ sọ. bẹ́ẹ̀ mi bá lọ bí iṣẹ́ báyìí gbèsè ní lọ jẹ lọ n tó máa rọ gbèsè sani kí ló. ọdún sí bó o ṣe sọ̀rọ̀ lórí ọjà òun sáfẹ́rẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn arúgbó tèmi bá mi tó tiẹ̀ àdúrà ni ojú àwọn àgbà. ọ̀rọ̀ àdúrà kọ́ yìí àkànjì nípa ọ̀rọ̀ fún ọ gbogbo tíṣe kọjá kí n mọ̀ ṣàdúrà. wàá mo fẹ́ tún mú spanner kejì wọ́n bàbá oríṣẹ́ ń gbé bomi ni ah, tí mo ah, sì. iṣẹ́ bò ọ̀fọ̀ lójú mo wá ní bọ̀ oríṣẹ́ sí. bọ́ọ̀lù bọ́ọ̀lù wọ́n wà gbé mọ́tò yìí láìpẹ́ yìí. o àkàtì ọ gbogbo tí ń ṣe mí ó lágbára o. bọ́ọ̀lù ń jókòó nínú. ń jókòó. chief ẹ ẹ wájú ẹ tó tó. ah ẹ kú iṣẹ́ o ẹ wò o lágbára ẹ wò ó ẹ ṣeun àwa ni ẹ kú iṣẹ́ ẹ pẹ́ náà. ọ̀rẹ́ mi ọdún sí lórúkọ ẹ̀ túbọ̀ sún àbí. ọdún sí nìkan ni. ọdún sí nìkan àìsè àwọn náà mọ iye nìyẹn. ẹ rò pé páàdì ni. páàdì kan o. ọkọ̀ yìí ṣe ló dàbẹ̀ ni pé bó ṣe ń gàn dìre tó bá ti bá ti ṣe yẹn a ṣe kínní lórí orí ṣòro ṣòro ṣòro a tún ṣe báyìí ká ló ń ṣe bẹ́ẹ̀ láti lé ni mi ò ní gbé kúrò nílé ṣé o máa ṣe ṣe àbí ah, kí ni kọ́ mi wá. máa wo ohun tó ń ṣe ń sìn. sì manage ẹ̀ délé tó bá dọ̀la àti tọmọtẹ́ ẹ sọ àwa á ṣe pẹ̀lú ilé. ọ̀rẹ́ àjùmọ̀ṣe ni. àjùmọ̀jẹ́. àjùmọ̀jẹ́ ni. àjùmọ̀ná. àjùmọ̀ná ni bẹ́ẹ̀ yọ nìkan bá dáná lọ́rùn. <laughs> bàbá Ògbómọ̀ṣọ́ ń gbà. àjùmọ̀jẹ́ ni. àjùmọ̀jẹ́ ni. àjùmọ̀ṣe ni. àjùmọ̀ṣe ni. àjùmọ̀ṣe ni. bájì abc. paulu bàbá òjò ti dé àbí òjò fún ọmọ tó wà mọ́tò pẹ̀lú bọ́lẹ́ẹ̀tì ni. bá a mú one thousand ten for this ẹjọ́ ìjọ ìjọ pàpọ́nà. pàpọ́nà ti jẹ́ gbà àwọn ẹ̀sìn jẹ́ tíwọ́ǹdì wọ́n tún wá kínní láyé mọ́ ti. ẹ bọ̀ wá wájú ẹ bọ̀ wá wájú ẹ bọ̀ wá wá wèrè wá. yọ fọ́ọ̀dù bá sì náà ọlọ́run bí alékè ni o fọ́ọ̀dù ni ọ fọ́ọ̀dù bí ẹ máa yí. wá wá wèrè wèrè wá ó lè sọnù bá ti ṣe díẹ̀ sí i. àmọ́ wọ́n wẹ̀ pàápọ̀ wọ́n. kó yẹn sálẹ̀ kó. Àkànjí Àkànjí. owó alájọ Àkànjí mò ń gbé ọ̀sẹ̀ kì mi tèmi kí ló dé bá a sọ̀rọ̀ kẹ́tẹ́ tèmi. mo tẹ̀ ẹ̀kọ́ tí owó yìí sàn. ẹ á wo mo ro kinní kan o ti bá ń bá sífù sọ̀rọ̀ bóyá kí n tiẹ̀ mọ sí dírẹ́fà kan kí n mọ wà wọ́n. Ah, torí kí n kọ́ ọmọ wa mọ́tò sífù wo pé o ti gbọ́ ogun tá a o ti ránjú mọ́. Ah. máa gbọ́ gbọ́ gbọ́ wọ́n máa gbọ́ ó yé mi pọ̀ máa wọn mọ́tò sí mo ní gbé àdọ̀ mi mọ́ òun ní gbé wọn. Ah. ó sì ọpọlọ ẹ sì kún gbogbo ibi tó lọ lọ́hùn ọ̀n dẹ ọpọlọ ẹrú eh. ọwọ́ òṣèlú tá a tún sọ̀rọ̀ pa wọn ọmọ bó ṣe fẹ́ wọlé májọba la eh, èmi eh. ọ̀gọ̀ tọ̀gbọ́ àdìgbọ́ ọ̀sẹ̀ gbẹ́ kó tó ṣe kankan sí ìfọ̀ sọ pé àwọn òǹwà dírẹ́fà kúkú ni ẹ náà ah! èmi ò wá ronú gbogbo tó ronú lọ wàláì. mo ronú kọjá abi tí wọ́n ronú lọ mọ́ ọmọ wa ẹni kúkú tó wá ń wọlé iṣẹ́ kúkú. Ah, kádàrá mi nù àyẹ̀mọ́ mi gẹ́gẹ́ iṣẹ́ kúkú o ti àmọ́ tó ṣe jẹ mọ́. mo lè ṣe. n gbọ́dọ̀ tó di kúkú. Ah, mo gbá kànjí èmi mo bọ́ bá olúwadé kú mo bọ́ pa ni. <laughs> bá a sọ fún ẹ bá a sọ fún ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ti kúkú. bá sìn náà mo rò pé mèrè sáà ni tó sọ ẹ̀rẹ́ ẹlikọ́pítà wá ń fò lófurufú àbí ó ti di jẹ̀tílé tó ń folé tó ń fo mọ́tò ẹ o mọ̀ pé kú ni ẹ tó níbi kọ̀ọ̀kan tó lè sá mọ́lógbò lọ́wọ́ bóyá fòun sí mo fẹ́ rí ẹ. mi ò sá mi ò sá lọ sẹ́nu rẹ̀. ọ̀rọ̀ yẹn bọ̀ lọ́bẹ̀. àrà tó owó ẹ̀ àti ẹ̀ rárá. now listen. Rotimi I'm giving you three days kò fi gbá owó mi fún mi. Rotimi tó bá jẹ́ lẹ́yìn three days yẹn ó mọ̀ mí o màá jẹ́ kó mọ̀ pé mo lè fi one million naira mo lè fi wá one kọ́bọ̀ tó bá bọ́ sí wọ̀sí lára mi. sófin nígbà yẹn gbọ́ tó fẹ́ gbọ́ ọjọ́ mẹ́ta péré bá pé tá a bá gbé nọ́mbà ẹ̀ tó yọjú sí wa tó ń gbọ́ yàrá tì mí àbúrò ìbí dọ́là àti wọ́n gbọ́gbọ́ ró tì mí aláàánú jókòó ẹ máa lo owó iṣẹ́ ẹgbẹ́ yìí. ṣùgbọ́n mo tọ́ ti bẹ̀rẹ̀. ó máa ń lọ sọ fún pípẹ́ ah ọkọ̀ ah yín balẹ̀ ẹ ah eh! má disturb ah yín jù nípa mi lọ. ó dé dẹ lójú ah ló ṣe é báyìí. Ah! mami ṣé mo parọ́ fún yín rí ni ọ̀kadà ni inú ọ̀kadà ọ̀gá ẹ̀ wà reckless gan. Ah! ó dà she's sùúrù ìwọ náà máa ṣọ́kadà wọ̀ ṣọ́kadà bá ti ń sáré sọ pé kó rọra. ìyẹn next time bọ́ fún láì jọ nítorí ọlọ́ ẹ̀ tí ẹ bá mi ṣẹ̀rí kókó yẹn jẹ́ kó lọ́lẹ̀ àwọn tèmi bò wọ́n gbọ́dọ̀ mọ̀ kí mo ní kókó ẹjọ́. ó dà ó yà wá farabalẹ̀ jẹ́ ń bẹ ṣe. àwọn yẹn ah, ah, ó dùn mí. Um, ẹ pẹ̀lẹ́ èèyàn kì í yege jù yẹn náà lọ àjọ pé ẹ ti yege nìyẹn. ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́. ṣùgbọ́n ṣé ó dá yín lójú pé àwọ̀ yín ka ojú ìlú báyìí. ọkà ah, <laughs> ó bò dáadáa wọ́n ká jù lù o. chief ṣe é nípa pé bó bá jẹ́ pé nípa oúnjẹ tá à ń jẹ sẹ́nu kan tá à ń jẹ hmm. ah, ọmọ nǹkan ẹ̀pà ah. kódà mo fi oògùn rẹ̀ gbarí nígbà àgbà. èmi náà tẹ èmi náà rí wọn. èmi náà rí pé <laughs> ẹnu dẹnu ọpẹ. ọgá ẹgbẹ́ ah, ah o. Ah, báwo ni. fine sir. ṣé ok. yes sir. báwo dẹ̀ níbi iṣẹ́. bàbá kọjí. inú sùn. jèrè jèrè mo ní máa owó mẹ́rin fún

ẹ jẹ́ kí yorùbá ọmọ lára fètèfètè pọ̀ jù abáyísí wí wọn pé àmórí wa ń kó la gbogbo ẹ̀hún ti ń dojú rú. àwọn ìbò náà ti gbọ́ yorùbá. ẹ dákun ẹ gbà wá ẹ dákun. ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ẹ mọ àwọn tí ó jẹ́ àwọn tèmi ń wo àwòkọ́ṣe wọn nínú èdè ni àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n fálétí àwọn bàbá wa kíwùmí ṣọ̀lá ẹ àwọn tó yẹ pé èdè yorùbá èdè abínibí ni wọ́n ń sọ àfòwe sọ̀rọ̀ náà máa ń pè mí nínú ilé òwe ní fi máa ń bá wọn sọ̀rọ̀. ẹ bẹ́ẹ̀ ni ó dáa bẹ́ẹ̀ hmm. ẹ Mósè náà òwe ní fi ń bá àwọn ìjọ rẹ̀ sọ̀rọ̀. ó ti bẹ̀rẹ̀. ẹ ṣe um, Ọlájírẹ how was work. Oh, we give thanks to God sir. n gbọ́ tí ẹ jẹrin pẹ̀lẹ́ anyway this is an wow that's nice mo tiẹ̀ máa stop pé mo ń lọ sí kitchen lọ máa ṣe noodles máa dáná bíi kíní ẹ̀wù yẹn tiẹ̀ máa stop náà for now. kí náà ló ń ṣe ní kitchen tẹ́lẹ̀ ẹ̀bà àdẹ̀ṣẹ́lù tó máa ṣe fún wa tó yẹ pé bígbà téèyàn bá mu omi tútù tó jẹ gàrí lé ni. Hmm? well anyway um, baba please um, what is your qualification. ah ẹ̀ tó bá jẹ́ pé o ní quality ni kò sí tí ì mọ̀ ọ́ sí dáadáa mo lè ṣe ẹ̀bà yàtọ̀ sí fẹ̀sẹ̀ lù o mo sì lè ru àmàlà tó dáa tí ó fà báyìí sẹ̀mó tí ò ní dùn àwọn sẹ̀mó tó bá ti ń dùn wọn ò nù èèyàn dà padà ní pé kí ni ò jiná ẹ̀ ń jẹ ẹgbẹ̀gẹ̀rì àti ewédú kò sí ti lè ṣètò dáa mo wá máa ló ń ṣe lójú so tí n bá ṣe spáàgì fún yín báyìí ẹ fẹ́ jíjẹ. <laughs> Oh, mm, sorry i mean where did you study food and nutrition. ẹ wo ṣé bí yorùbá tiẹ̀ nìyẹn nígbà tẹ wọlé ní mo gbọ́ tí chief ń sọ pé jíire ọmọ káàárọ̀ jíire nìyẹn ẹ bá ń sọ yorùbá ìbúdá yìí ń sọ ìbúlọ̀kù ni ń pọ̀ ju nǹkan rí mi ni. ìkan tí mò ń try láti sọ ni pé níbo ni ẹ ti kọ́ oúnjẹ sísè àbí ṣé wọ́n bímọ yín ni. ẹ um, wo ẹnu dẹnu ọpẹ ẹ̀yin fúnra yín lẹ níṣòro ṣó ti mo kàn fún yín láyè láti bẹ kẹ bẹ dànù ni because normally tí wọ́n bá sọ̀rọ̀ téèyàn ò bá gbọ́ bẹ́ ṣe wà ń sìn tí chinese bá rí yín tó bá ti ṣe òun ọ̀tún wọn à ẹ sọ mi ò gbọ́. orí ẹ bẹ̀rẹ̀ sí ní fọ́jú gbogbo ẹ̀ pọ̀ ní kí ni qualification ẹ ń sọ quality gàrí ẹ̀bà tẹ̀lé o kí ló fi jọra nígbà tí ṣe pé everything dorí kodò ẹ dẹ̀ sọ kò yé mi kódà. ẹ ṣífù ẹ má bínú àbúrò mi kan orúkọ rẹ̀ bẹbẹ tó ní í jẹ òun kan lọ́ọ̀ẹ́kọ́ máa jẹ ọmọ ń bẹ́ẹ̀. ọ̀rọ̀pọ̀ asọrọsọ asọ̀rọ̀sọ bótò ọ̀sọ̀ bótó ilẹ̀ ìbéèrè lọ́wọ́ yọ gbà débi tẹ́ ẹ lérò ọ̀rọ̀ ẹ̀ pọ̀ wóróworó pọ̀ bí ẹyẹ ìka ṣùgbọ́n ọwọ́ adé àwọn alóhàbí èèyàn ni ibi tó kù sínú ẹ̀yin ò ṣe bà mú hmm, dákun náà èyíbó náà tó bá lójijì nígbà tẹ́ sọ pé wóróworó tẹ́ tún lẹ́yìn ní sọ ẹ̀ tún sọ sí ni mo fi ní ó dáhùn lẹ́ẹ̀kejì ẹ rí i pé mo ṣe báyìí fún un. Mm, mo mọ̀ mo mọ̀ kán dà. ah mo dá o àtọ́ba ìjọba ìpè ti dídà ni mo dá ọmọ ilé ọmọ dá ni mí <laughs> mo dá. Eh, anyway tó bá di weekend kẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣẹ gbọ́ but tẹ bá dé tẹ bá bẹ́ you will be in trouble. Eh, bàbá àkànjì ṣé ẹ ti parí mọ́tò mi ṣá ah, mo ní tó bá ń bá mi sọ̀rọ̀ mo máa fún eyín pọ̀ sọ̀rọ̀ mọ́ bí wọ́n rí pé àwọn àti bàbá rẹ̀ jọ ń sọ̀rọ̀ látọ́ ni. bàbá kan ẹ ń bẹ́ gan-an lẹ́nu rẹ sí mi àìsàn bá ń fa gbàlagbà á mọ̀ sí o bí àìkójú sífù tí mò ń tì ń bá pé yóò bá pọ̀ rí ẹ̀ Mr. Kọjí ọ̀rọ̀ burúkú lẹ sọ á ba ẹnu yín á bẹnu fọ̀rọ̀ yálà ìyá yín ìyá ń jẹ yín. bàbá ẹ ṣáà fẹ́ kí ní tẹ́tí jẹ kó stop ṣá. ẹ bá bẹ́ẹ̀ tíjọ́ dàbá yìí àti mọ̀ ọ́. èló lẹ fún mi. sokoju sápò ní orí tí mo fún ẹ. láti ibi tí mo ti gbé yín yẹn débi ẹ wá fíìmù lọ́rẹ̀ náà ẹ̀gbọ́n ọ̀rẹ́ náà kọ́ ló ń yín o two hundred naira ni o. ó dàgbò ya wèrè so gbókùn ni àbí wèrè ló gbé kí ló ń fọ kí wọ́n rẹ̀ kí ló ń ṣe. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi tẹ̀ráyè tẹ gbogbo àgbò àìlọ́ lóṣù. one fifty. a rò mọ kó nǹkan sákù náà ni wọ́n ṣe kù lẹ́gbẹ̀rẹ́gbẹ̀. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ rárá. báwo ni alpha. a dúpẹ́ o ó ti eventually bọ̀ sí. Ah. inú mi dùn gan-an in fact emi eh, ata sis àti ṣá profit wa lọ́bẹ̀ ètò akàn mi mú ní kí n fún ẹ ní ẹ̀tọ́ títí ẹ so nǹkan tí ó jẹ́ kí n wá gangan nìyẹn. má bínú ṣùgbọ́n ah, ah. bàbá mi gbà mí bá ṣe pín this is for you my love thirty thousand. twenty k yìí bá mi fún mọ́ mi. What me buy me so owó kan so buy me phone. What me twenty k. o ti ná seventy thousand already èló gan ni gbogbo owó tí wọ́n fúnra rẹ̀ gbà. well um, hundred k lo kàn but then money ní kí n pín ibi tí yẹ kí n pín sí o mọ̀ pé ìgbà míì ẹni tó bá torí ẹ̀pẹ̀ dìé kò kí n ríwe jẹ if not gbogbo owó yẹn kan gangan ìwọ ló yẹ kó gbà gẹ́gẹ́ bí ẹni bí ọkàn mi. ǹjẹ́ o ṣe thank you eh, but ṣé o fi pé òun inconvenient ara ẹ ṣá. ṣé mo complain ṣé mo complain fún ẹ ah, you deserve more than that now tí n bá gbé gbogbo láì mi fún ẹ gbogbo nǹkan tí mo ní pé mo fún ẹ o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ tí n bá ṣe ta ni mo tún fẹ́ ṣe fún. thank you very much you deserve more than that. thank you anyway wo lọmúra ra ra gbọgbọ lọ àbí ṣáà ní celebrate yẹn. o ti fẹ́ gbé mi jáde. wow that's my baby. mi ì bọ̀ mi ì bọ̀. <laughs> mo ń yes i do. ọ̀rẹ́ má pẹ́ o. yes yes. ṣẹlẹ̀ sí rìpọ́tì? Ibi tí wọ́n carry me along dé nìyẹn sá. Wọn ti update mi lórí àwọn ìtókù. <coughs> I don't believe this. <sighs> Kushe ulele. Uh, yeah, hello? Uh, Kushe manager. Uh, rí mi ní Uh, tó bá dẹ̀ ń bọ̀ kó accountant ẹ̀ Right now, please. Thank you. Ah! Iṣẹ́ tẹ̀ ń ṣe yóò yé mi. Wọ́n dẹ̀ dúró síbẹ̀ yẹn, wọ́n náà dẹ̀ gbowó oṣù. Ẹ nígbà tẹ̀ ṣiṣẹ́ rà Oh, good. Morning, sir. Yeah, good morning. Morning, sir. Oh, yeah, good morning. ló ṣẹlẹ̀ pẹ̀lú report ti secretary tó yàtọ̀. ó sà à dúró de directive láti ọ̀dọ̀ md kí wọ́n sì làwọn deals yẹn ni kọ́dẹ̀ fáwa ní ọ̀dà ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ sá. i don't understand kí lẹ́mí wípé ẹ ní láti dúró de ọlájire kó tó di pé ẹ ṣiṣẹ́. actually as the md sir wọ́n ní láti sign àwọn document yẹn ká tó ká tó ṣẹlẹ̀ lórí sir. and why hasn't he signed then? Huh? ní Ọlájúre ní láti kọwọ́ bọ̀wé kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe anything ok by the way owó tí ẹ gbà wọlé recently kí lẹ fi ṣe. sir a lè sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ sówó yẹn sir but md ló sign wọn. what for. Uh, yes sir wọn ò sọ fún anybody wọn kàn ní. keep short please keep short ó ti ń sọ lẹ́nu ẹ̀rẹ́ ń dùn ìwọ ò mọ bí Ọlájúre ṣe ná owó tí ẹ̀yin gbà wọlé you as the accountant of this company ó yẹ kán padlock ẹnu ẹ ni ah, ah. bẹ́ẹ̀ ni ẹ ń gbaṣẹ́ wọlé ẹ gbaṣẹ́ oríṣiríṣi wọlé ẹ kò ẹ implement ẹ ẹ jọ ṣé káwọn tó ní ṣe kán lè withdraw ẹ ni. ah it's not fair báyìí ṣe ń rán company báyìí. Eh, actually sir ṣe rí àwa ò fẹ́ jẹ́ kí tiwa jẹ gbọmọgbọmọ ká síwájú ẹlẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ ni sir he is calling the shot sir káwa kàn tẹ̀lé àwọn orders wọn ni and that's what we've been doing sir. So stop that so even if he gives the wrong directive ẹ bá tẹ̀lé náà ni that oh, would disappoint me not too fair not too fair that's ridiculous please leave. ẹ má bínú sọ sorry sir sorry tó ṣe ń ṣe oníṣẹ́ báyìí àbí iṣẹ́ ẹ̀ máa ń ṣe ṣe oníṣẹ́ báyìí that's wrong ìdúró kí ni ọlájúlé ń fowó mi ṣe. ẹ mi ò fowó ṣe nǹkan o ṣe ṣọ́tọ̀ o kàn sáré o sáré yá dúró owó yẹn lò ọlájúlé kò kàn náwó yàlà yòlò kẹ́rin mi ṣe ń ṣe nìyẹn ṣó rò pé kankan máa kù ní nínú àkáǹtì ni ẹ ṣó fẹ́ jẹ gbáhùn ni. ẹ má bínú dáadé mo sáré ya owó yẹn ni and oh heavens Ibidola again I know that will come Ibidola, Ibidola, Ibídọ́lá lánàá Ibídọ́lá lónìí bí ẹkún àpọkọjẹ wá kí ló dé ṣé òkun tí ẹ lè ṣe ilé ayé ẹ láì ṣe pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú Ibídọ́lá ni. But dad, don't daddy me. Please, just don't do. Ọlájírè, nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún ẹ ni pé o lè máa bá ilé ayé lọ báyìí. Mi ò sọ pé kó má ní girlfriend. But ìwọ̀n tó wọ̀n sí nìkan gbà ṣé wọ́n fẹ́. Because pẹ̀lú attitude kò lè help company gbogbo àwọn contracts tó lose tó lose tó lose tí ò bá wọlé mọ́ tó wò wọlé mọ́ ọlọ́run má jẹ́ ká rí nǹkan burúkú tí ò bá sí nǹkan kan mọ́ lọ́wọ́ lóde ẹ̀ ṣé wọ́n rò pé ibi dọ́là máa dúró àti kẹrù ẹ̀ á sá lọ that is life and that is women for you. I work on that and I promise you it will never happen again but kì í ṣe dèrè ibi dọ́là òde kì í ṣe èèyàn bẹ́ẹ̀. ok bọ́ ṣá mọ̀ pé èmi ti gbẹ̀kọ́lé ayé kí n tó ní kí ìwọ náà wá gbẹ̀kọ́. out of experience The mo fi just watch it Feel pamọ́ síbi fi What you say? alright. thank you sir. be a good boy. you're welcome. you. Adieu. Adieu. dájíire gbogbo tí dáàdi bá yín sọ látòní pátá gbogbo ẹ mo gbọ́ ẹ ẹ wò ó òdodo ọ̀rọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ tí a ń sọ fún yín. bẹ́ẹ̀ sì ń wo ilé ayé kiri bí n ti na yé ọ̀rọ̀ obìnrin sì ṣe. bàbá mi ò jẹ bẹ́ẹ̀ dáadáa kọjọ ṣé ọ̀rọ̀ máa ń fò gan-an ni what's the problem what's the problem kí ló kàn yín bẹ́ẹ̀. ẹ ti ń fẹ́ ìbò ń tẹ́ bá ti ń fẹ́ ìbò báyìí ló ń bí inú ẹ mọ́ fẹ́ ìbò. mo ti ń bínú o mo ti bínú. ọ̀dà ẹ̀ má bínú. ẹ ṣe máa ní kí n má bínú. ẹ ṣe rí ní tí èmi gangan wá sọ fún yín ni pé kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé oúnjẹ yóò ní pẹ́ sí tán. better. best. better. best. kí ni problem bàbá yìí nínú ilé kan a kò mọ̀ ṣe gangan a máa tẹ̀lé kiri bí adégítọ̀. kò sẹ́ni bá máa pa ni kò sẹ́ni lè yẹ bọ̀rọ̀ ìfẹ́ lè yí ọ́ lórí òdòrí bá máa mú ni kò sẹ́ni lè bọ́ bó bá máa pa ni kò sẹ́ni lè yẹ bọ̀rọ̀ ìfẹ́ lẹ́yìn ọ́ lórí òdòrí. torí ẹ̀ pè mí wá ni náà kò fọ́ ni torí ẹ̀ ló ṣe pè mí tí mo sáré kó lé tí mo sáré bọ̀ sọ̀rọ̀ náà. so nǹkan tí mo torí ẹ̀ pé yẹn sì kò torí ẹ̀ pé ẹ. kí mo rí girlfriend mi not even my girlfriend my fiancé pẹ̀lú ọkùnrin mi tó ń kí zara wọn kò tó kí n pè ẹ. Ah, kò lè tó ń torí náà mákindé ah, ọ̀rọ̀ tó ń sọ yẹn kò ní mínísì irú mi náà ó yẹ kó mọ̀ pé mi ò lè believe ẹ̀ láyé àti láéláé ah, mákindé mi ò lè believe ẹ̀ ibi dọ́lá tèmi àti ẹ̀ mọ̀ àmọ́ láàrin ara kò lè ṣerú ẹ̀ ọmọ tó jẹ́ tuntun níwà tútù bí àdàbà ẹ̀ kò lè dọ́rọ́ ẹ̀wò láéláé ah ah anywhere any day anytime tó bá ti sọ mi ò lè believe ẹ̀ láéláé ẹbí dọ́là wo èmi believe pé ọ̀tọ̀ ní nǹkan tó rí gbàtò dẹ̀rẹ́ mi sọ̀tọ̀ ní news tó tún fún mi bó rí pẹ̀lú ọkùnrin yẹn kò mí ìbọn fẹ́ra wọn náà kò mí ìbọn ṣe anything náà ah ṣé kò lè bọ́kùnrin sọ̀rọ̀ ni ah wo relationship àti gbàwo àìbídọ́lá ò lè ṣerú ẹ̀ má máa fi ru ẹ̀ má tẹ̀ máa san pẹ̀lú kò lè ṣerú ẹ̀ láéláé. sọgá ojú mi ti wá fọ́n sí mi mọ nǹkan tí mo rí máa fọ́n sí nǹkan tí mi ò rí in fact mo lè kóòtù nọ́mbà mọ́tò tó gbé lọ. èmi ò lè sọ o. Ah, ah. anyway èmi mọ nǹkan tí mo rí màá dẹ̀ bá fa wàhálà gan in fact máa bá fa wàhálà rẹ̀ akọ. nínú mákindé bá gbé yẹn wá o má dán ìwò rárá àti rárá má ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ yẹn o àtó bá ṣe bẹ́ẹ̀ máa bẹ̀jà o èmi àti máa wojú ara wa o ah, ó ṣe bá bá fa wàhálà o mọ̀ pé ìbìdọ́lá tó ń wò yẹn tó bá lọ confront ẹ̀ pẹ̀lú pẹ̀pẹ́ tó bá ní genuine evidence tó fi ń confront ẹ̀ ó máa ń dùn ó máa ń dùn ọmọ yẹn náà kò láì kọ́ máa parọ́ mọ́ o nǹkan tí o bá ṣe kò láì kọ́ máa parọ́ ẹ̀ mọ́ o kò láì kẹ̀ náà má ṣerú ẹ̀ náà. Ah, ah. mo lè sọ bó ṣe ń sọ̀rọ̀ yìí ó jẹ́ kó mi máa gbóná sí i fáà orí mi ń gbóná gidigidi báyìí. ṣé fírísà nìyẹn ó lè ṣí kó kó mi tútù náà kó dà á sórí wo ah, fọ́ọ̀nì tó bá ní tó bá ní nǹkan mi sọ̀rọ̀ jẹ́ ká sọ̀rọ̀ ebi ń pa ẹ̀mí kí ló wà létí mi lè jẹ. tó mò ń sọ nǹkan tó ń dùn mí fún ẹ̀rọ oúnjẹ ni wọ́n bá mi sọ kó fẹ́ jẹun. àlọ́rọ̀ tó ń sọ ẹ̀hún ni mí ni ebi ń pa mí kí ni mo lè jẹ. níbi tí bá fẹ́ jẹun kó wọ kíchìn náà kó lọ dáná fúnra ẹ̀ kí mi wọ kitchen èmi àwọn dàmí ò ní wọ kitchen ìyàwó wa yẹn ló máa pè tó máa tó máa dáná fún wa. tí n bá fojú mi kàn báyìí kò sí nǹkan tí mi ò lè ṣe fún ó bẹ́tà kí n má pè kí n tẹ̀ má pè rárá tínú mi máa fi wálẹ̀ díẹ̀. mo fẹ́ ṣe léṣe ò fọ́ ni tó bá ti dé kó yìnbọn fún kó gbá lójú lójú mi èmi máa pè má dẹ̀ máa wá kò ní disappoint mi ah ìbùtọ̀lá ọmọ jẹ́jẹ́ tó bá ti dé kó gbá lójú kó gbá lójú kí èmi dẹ̀ máa wò ẹ̀ràn ọmọ ò ṣe nǹkan ò dẹ̀ ń parọ́ ẹ ló jàre. ìyàwó wa báwo ni àmú wa ọkọ ẹ̀ ibẹ̀ mo ti ń bẹ sọ̀rọ̀ báyìí <laughs> owó mọ́ tó ṣẹlẹ̀ ibi ti fẹ́ lu ayé wa ta o tí wàá ti fẹ́ bàjẹ́ pẹ̀lú ebi báyìí bí ń pa á seriously ẹ ah mo trust ẹ jù mo máa bọ̀ báyìí báyìí anywhere tó bá wà nǹkan tó bá ń ṣe fi sílẹ̀ máa bọ̀ wàá dáná fún wa ká lè jẹun iye <laughs> àjọ torí ọlọ́run Ah, mo trust ẹ ó tó máa ṣe fún mi tó bá ti ń bọ̀ bá mi ra pápánu kan tí wọ́n lè jẹ tó bá ń dáná lọ́wọ́ ó ti yẹ ta kan máa fi sẹ́nu <laughs> alright ẹ o ṣe i expect ẹ <sighs> ó ti ń bọ̀ tó bá ti dé kò nù kò gbá lójú kò yọ bọ́n sí i. oúnjẹ ni àmọ́ ni. ẹ ṣàmì o àmì àmì o àṣà ìrìnàjò wa láyé. ọ̀dà mi. orin náà ni. <laughs> ẹ ti ń lọ. àtẹ̀síwájú. báwo wá ni ọ̀rọ̀ ọmọ àkókò nìkó wèrè yẹn ọmọ abara gbígbẹ òṣì abẹ́sẹ̀ gbígbẹ ọmọ bí àwọn ọmọ orí àkìtàn ọmọ tí ò já mọ́ nǹkan kan kó wá láti lè rè ọmọ tí ò fi tí ń rọ pàápàá a máa bá yín sọ̀rọ̀ gidi ẹ̀ ní gbọ́ tí yín nìkan ló máa ń yé yín. kí ló máa ń ṣe ẹ náà I've warned you time without number Ibidola she's love of my life what's your problem mo ní kí n máa sọ̀rọ̀ òdì sí mọ́ kí ló ń ṣe ẹni bí ọkàn yín irú yẹn náà ló yẹ kó máa jẹ́ ẹni bí ọkàn yín ẹ̀yin ò kí ń wẹ̀ yẹn ẹsẹ̀ ẹ̀ kí ń wẹ̀ yẹn ẹsẹ̀ èèyàn láwọn ọmọ tó jẹ́ pé ẹ ti rí láti bí ẹ̀yin ẹsẹ̀ wọn lẹ́sí máa mọ̀ pa àlùbáríkà wà lára eléyìí. anyways emma dadi ti jọ sọ̀rọ̀ wọn ti bá mi sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ then eze ẹdọrẹ mi náà ti bá mi sọ yìí lọ tí kí ni mo tún fẹ́ máa ṣe. <laughs> a máa sọ̀rọ̀ àwọn olóríire èèyàn ẹ máa mọ̀rọ̀ wèrè dàgídí

ẹ wò ẹ fi àkókò nìkan ọmọ ìfọlọ òsì yẹn fi sílẹ̀. ẹ mọ̀ wẹ̀sà fún ẹ mọ̀ àwọn ìpìyà ńláńlá tó yẹ pé wọ́n ti jẹun sí èrè sísàlẹ̀ odò tó jẹ́ ọ́ tóbi wẹ̀sà fún lọ́ máa ń pè wọ́n ẹ mọ̀ irú àwọn ọmọ yẹn ọmọ alálùbárí kà ọmọ tó yẹ pé tó bá rí pẹ̀lú ọmọ àmọ̀ pé à lẹ́fù kan náà lẹ́yìn àtẹlẹ́ kò kí ń ṣe ọmọ kan bíi tàwọn ìdín à ń sọ̀rọ̀ ọmọ gidi ẹ jẹ́ kí n introduce yín sọmọ yẹn ṣẹ́gun ọmọ yẹn ẹ mọ bí tó ti ń ṣiṣẹ́ ó ní good job bankan báǹkì ló ti ń ṣe ilé owó tó yẹ pé owó máa máa pọ̀ láti yín lára ni. mo rí ẹni káàbọ̀ mi wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ ẹran gangan kan wà ṣàfù ẹran gangan èkìyà ẹgẹgẹgẹ ìyanu ah wọ́n bá mi ṣí ẹ wo adágbó sí lè bá mi. ta bá ń pè yín kẹ́ wá sórí ìrèbé tí yín ṣe máa ń kó nìyẹn kì í gbọ́rọ̀ nígbà tó ń pè yín nìkan lẹ́ máa jẹjà kàwé nílé ayé ni àbáwọn náà ṣe ìdílé àwọn àyè ìwà lónìí kí ló wá ń ṣe ẹ gan kí ni mo fẹ́ fi ẹ ṣe ó yẹ kí wọn náà mọ̀ pé ó kéré sí nọ́mbà kì í ṣẹ́rù ẹ. ẹjọ ẹjọ ẹjọ mo ti mọ̀ pé ẹni àìjírí nìyí tẹ́lẹ̀ ẹni àìjí kò mistake ni mo sì ṣe ìbámu ti tajà fún yín ṣé mi sì wá sùúrù ọba. owó ṣe múmú láyé. ṣé ẹ gbádùn ṣáàrí ò ṣe yín ẹ tètè máa tún ṣòkòtò yín kẹ́ bá ń gbówó mi. ọ̀rọ̀ ọ̀rùn fún mi láti tún ṣòkòtò fún ẹbí kí n tún ṣòkòtò fún ọ ni kí lẹ́yìn tù yìí. sokoto. ṣé bí wọ́n ní àìlówó lọ́wọ́ kí n pani lórúkọ dání mo ti wá rí i pé bàbá ń lò pò nù afọ́fun gbé mu nìyí. ṣé bó yẹ kó máa pè yín ní bàbá kinní kan ẹ̀yin tẹ́ wáyé lásán tẹ́ ráyé wá. Ah, ibi tó di sí mistake nìyẹn tó o bá rí àwọn ọmọ mi bíbá tí mo ṣe ah, tí mo pọ̀ wọ́n lẹ́nu ọlọ́ngbọ́n ah, ọlọ́run ọ̀gá máa gbórí dúró màá gba mẹ́ta lára ẹ̀ ọlọ́run. <laughs> èmi náà ti wá rí i pé ìkọjá yẹyin ti wá ń pọ̀ báyìí ẹ̀yin tẹ́ ìrówó jẹun tẹ́ lọ́ọ́ ra aṣọ mo díjú mi kí n tó là kí n tó là tí ẹ bá fún mi lọ́wọ́ mi gbàdúgbàdú agbowó àgbàdo ń lè ṣe ilé. paul paul ọya wèrè ni. ọ̀gá ẹ̀ pè mí. wàá bá ń gbé ọmọ tí ń dúdú yìí bá ń gbé jáde kúrò ní wọ́ọ̀ṣọ́ọ̀bù ń jọ. ọ̀gá kí n gbé. gbé. ẹ̀yin náà gbé tí òde méjèèjì lẹ fi gbọ́n tọ́gà wí o wọ́n ní gbé ni ẹ wo tí kẹ̀kẹ́ ni àbí náà pẹ́ẹ́pù ẹ wo káàlè lè típà rè jíìpù rè. ọ̀gá sẹ́ẹ̀kì mo ní kò tẹ̀lé. àbúrò balẹ̀ wọ́n ní gbé yí o wọ́n ní gbé yí. wọ́n wọ́n wọ́n. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í jẹ́ ìyá wẹ̀rẹ̀ èmi ló ń wú gáàsì kí ló ń ṣe ẹ̀ ó jọrọ ẹ̀ lójú ìgbà tó gbé sójú ìdílé lọ. Arsenal support. Oh, support team gidi. Ah, Abisi Bawo. Arsenal. Kí Arsenal ń Eight years, ọ̀n win any trophy. Ọ̀n win kè mú mi. Ah, ah. Orí ẹjọ́ ilẹ̀ ṣì wà látẹ̀kọ̀, kí ló dé? Ah, eh ṣé ìgbìdọ́lá ti pè ẹ́ ni àbí ìwọ ló ti pè. mo ti pè é ó lóun ò ní pẹ́ dé. okay I'll come. yeah but come think of it like we were saying entertaining football ni Arsenal man play really. Uh, I tell you you cannot compare any other thing don't play ball with yourself. oh my god And you're mi funny. fọ́ ni But lẹ mọ̀ bọ èmi ò believe nínú theory ojú kan làdá ni. in fact àdá tó you méjì gan pàápàá òun ló fìfì purpose jù. ṣẹwà ó Funny ní gan purpose wo gan ló ń fulfill by keeping two guys. But ṣe mọ̀ pé mi ò ní problem tèmi téèyàn bá ṣe ìkejì á ṣe ó bá wùn mí mo lè fẹ́ ní méjì mẹ́ta mẹ́rin mo lè fẹ́ mẹ́wàá gan sef anybody. ọ̀ uh, ọ̀ uh, but that's unfair na. Ibídọ́lá lẹ́nu ẹ̀ ṣàgọ́nbúgò ṣé kan náà kọ́ lẹ́yìn méjèèjì ni. irọ́ o ẹ má mix ẹ̀ wọ́ pọ̀ ó fẹ́ jọra ni kò ń ṣe kankan náà because situations wa ó yàtọ̀ síra. mo ń gbọ́ ẹ o kí lè fẹ̀tọ̀ síra yín. Ah, ó máa ṣàlàyé fún yín ṣe in my own case hmm, èmi ti rí ẹni tí ọkàn mi yàn èmi ti rí olólùfẹ́ mi mo ti rí adé orí mi ìyẹn mákindé ṣé wàá rí ìyẹn ọlájíire àbí kí náà porúkọ ẹ ṣèbí abẹ́lẹ̀ jayé lásán ni. ah ìwé má tún burú o ibi dàpọ̀. but really kí ló rí lára bàbá mákindé yẹn tó fi lè fi sílẹ̀ gbogbo nǹkan lálájíire fi jùlọ in terms of money. ọ̀rẹ́ mi wọ́n ló sọ̀rọ̀ báyìí wo money is not everything sori in a relationship ìfẹ́ òun ló ṣe kókó ṣùgbọ́n wàá rí ìfẹ́ ti tèmi ìbídọ́lá ọ̀dọ̀ Mákindé ló wà tí kankan ò dẹ̀ lè yá láíláíláí ọlájírè àbí kìtì ẹ̀lẹ́ come to think of it ṣé rí bọ̀bọ̀ yẹn ó tiẹ̀ ti rìn dì ju ń tèmi mi ò lè imagine can spend the rest of my life with that kind of guy kò possible. Ah, Oh! Ibidola my love you are the sugar in my tea you are the kirikan kirikan you are this I love you ah bọ̀bọ̀ yẹn rìn dìn ẹ́ ó mọ̀ máa pariwo kiri kò ní jẹ́ kí n tiẹ̀ gbádùn kí n ah no no no kò possible ó ti rìn dìn ju ń tèmi. àti ah, ẹ̀wà compatible at all. Ah, ọ̀rẹ́ mi sọ̀rọ̀ gidi gbàgbé ọ̀rọ̀ àwọn sẹ́rẹ̀kùdé yẹn já. wàá gba yìí ó ṣì dáadáa àwa nìyẹn. ẹ ṣírò gbogbo nǹkan tí ó máa parí ọkọ̀ ọ̀làjìrè kẹ ẹ ṣírò owó yẹn fún mi ṣe ti yẹ yín mo fẹ́ mọye tí ó jẹ́. sẹ́rí gbogbo boat tó wà nínú mọ́tò ọ̀làjìrè la máa change completely torí gbogbo ẹ̀ ló ti rust then fuel pump ẹ̀ ti weak so a change here now. um, minus plus a tó seventy thousand. seventy thousand naira kò ju yẹn lọ okay that's good tẹ bá ṣe tán ẹ wá bá mi nínú kẹ wá gba owó yẹn. ẹ wọ àwọn tó bá tún wà mẹ́ o tí kankan bá tún nílò àtúnṣe ẹ jẹ́ kí n mọ̀ ọ́n. àpò òyìnbó rere o dúpẹ́ o ta la yọ fún. àwa náà ni ìmú yẹn lájọ́ bára wa yọ. àdúgbò lọ́dọ̀ ọ̀lọ́. owó tó fẹ́ jáde lọ́wọ́ chief kì í sowó kékeré. ẹbí ti ní. ẹsẹ Ọlọ́run ni àti pé èrò ní seventy thousand owó tí mo ti ń gbà lọ chief. wọ́n tètè kí wọ́n á lọ rántí ah táìmù ti ń lọ. méje táìmù ti lọ bó sì gbà pàápàá tó gé méjì tó bá mú tèmi ṣẹ̀fẹ̀ ní èmi àti ẹni. ṣé nǹkan ò mọ ẹ owó tí mo fẹ́ fi lọ ra spare part tí n fi tún mọ́tò chief ṣe ni kí n dá méjì kí n kó fún ọ ah, bí wọ́n bá ya wèrè mi ò ya wèrè. àkànjí àkànjí o ò sì fẹ́ wúlò fún yàn bí kankan báyìí tiẹ̀ ná ọ̀fẹ́ lórí kankan láwọ̀ ọ̀fẹ́ láǹfààní kankan tíyẹn lè mọ ìjà látara rẹ̀ ṣe ọ gbàdúrà owó wọn pọ̀ kò ní sí tó gun mi tó gèdè mi tó gèlè mi lọ kò sí. dákun tí ò ní bàjẹ́ gbogbo èrèmọ̀jẹ́ tó ń ṣe kí ló dúró fún. Hmm, èmi ló ní èrèmọ̀jẹ́ ọdẹ àbí ó ti dáa báwọn ọ̀kárì láyé ẹ̀ dúná ẹ̀ ṣé gbogbo nǹkan wá kàkálẹ̀ fún chief pé ọ̀fẹ́ ra ọ̀fẹ́ ra mélòó nù rẹ̀ ní bẹ́ẹ̀ mélòó lọ́ọ̀ ẹ̀ sísì ẹ̀ àti báwọn tó wá tó ẹ̀ sísì díẹ̀ tó dákọ̀ tí ń bẹ̀ yìí sówó wọn yẹ tó yẹ tó dákọ̀ yìí. ọdún sí ṣé nǹkan kan mọ ààrẹ ò sì ṣe ọ rí ọ̀dà ṣé kí n ṣe tọrọ fún tọrọ tọyọ ṣíṣì ò lè rí gbàánu owó yìí èwo ni pẹpẹ ṣé inú owó kúkú rẹ tó ń gba sálárì ẹ ṣé mi ìlàjọ ń pin ọwọ́ àrànjú bọ̀ àrànjú bọ̀ mọ́ tèmi kí ló kí ló ìwọ ah, ah, iṣẹ́ rẹ tanu lé o tún ṣe mọ́tò sí fún mọ́. kí mo tiẹ̀ ń bọ́ sọ ẹ wá wá ọdún sí ó yẹ kí n sọ̀rọ̀ sí ọ ọfọ́nù o sì fọ́ra inú ẹ pò tó wá gbé mu ṣé wọn mọ̀ pé tó bá mọ àtidé olùnàgún ní màtí lọ ẹ. èmi ìrìn àjò ọkọ wọn ó ti yá wẹ. ọmọ kìkì súnmọ́ gàdúrà ó ti yá wẹ bẹ́ẹ̀ ni o sì sọ̀rọ̀. ẹ̀sìn dáná oúnjẹ fún yẹn kì í sẹ́gbẹ́ ẹ̀ka ní sí lọ ó lọ sí ó lè. akéde ọkọ mi kó dẹ máa wo nítorí mi ìfẹ́ kó dàbí ẹni pé ìwọ ló ń gbọ́n gbogbo bùkátà òun ló jẹ́ kémi náà máa struggle. mi kàn fẹ́ jẹ́ liability sí ẹ lọ́rùn ni ìtọ́ ìlú mi náà ṣe rò pé tí bá mú tọ̀tún tí mò ń mú mọ́tò sí tèmi náà ṣe jámánjámá káàkiri ó ṣe kò ṣe èmi náà máa rí change díẹ̀ díẹ̀ lọ́wọ́ kò ń ṣe pé gbogbo àti bá ti nídìí nǹkan ìwọ ṣá ni máa máa sábà. ìfẹ́ mi mi ò bínú dem mo understand o ní láti jámánjámá àbí báwo lè ṣe sọ but then kò yẹ ká máa jẹ́ kí jámajàma yẹn kó affect relationship wa ó dẹ̀ mọ̀ pé lásìkò tá a wáyé gangan la ní nǹkan máa rẹra wa dáadáa pàápàá jùlọ èmi pé ìṣẹ́jú kan báyìí ò lè kọjá kí ọkàn mi má fà sẹ́ẹ̀. ẹ prepare. má sọ mi bíbí ọ̀pá. ibi pa mí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ <laughs> o ti láìkí ah, mi mẹ́jọ àmàlà dúdú tó máa dé. Ìbídọ́lá mi ì gbọ́ nǹkan tó ń sọ dáadáa. Ah, Mami, mo ní tí bá ti sin Mákindé jáde ń sìn, èmi náà mú ń lọ sí club. Ọkọ mi, tó dẹ̀ mọ para mi ò lé, ó wá fẹ́ fi mí lè lọ sí club. Um, ṣé ìwé mi? Èmi ti rántí mi nìyẹn. Olúdà. Ah, mo ní ìlà. On a night like this, ó yẹ kí n lọ kí n mi ò lè sùn lè lọ. Definitely mo bá fàájì mi lọ nìyẹn. Anyway, um, tí bá ti tètè jù máa dé for three am if not tí bá rí pé three am yẹn ọ̀rẹ́ lè ọ̀ tí ì safe máa sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ṣùgbọ́n. ṣe ìmọ̀ ayé níta bro. níta náà ẹ bàbá. ẹ wò wá mi ẹ kèmí náà tètè máa lọ ṣe ti bọ́ wàá kèmí nìkan lẹ́yìn. Ah! tẹ̀ sí fẹ́ bọ́ra lẹ́tàn kan pàápàá mo dẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó gbọ́. wọn náà mú tó dé gbà tó ní kí n bẹ dó tí mọ́mì lálẹ́ àná mi dẹ́ tí mi lè lọ́nà ó ṣe ní kí n dó dẹ̀ kó dé sínú àwọn alẹ́ kí n mọ́ mi. ṣe ṣe kò thank you very much. báwo ni pati ṣe enjoy ara rẹ. oh god it was fun in fact mo enjoy ara mi pa ni. ojú dada. Ah, o jẹ́rìí ẹ̀ dùn. very very interesting in oh. fact inú mi dùn oh, ó kàn kí mo ṣe wo ti rẹ̀ mi. So I'll just go straight to the shower. Máa wẹ̀, má ti wẹ̀ báyìí. Èmi náà jẹ́ kí n relax dẹ̀, tílẹ̀ bá ti mú dáadáa máa máa lọ. Ókè dé, bẹ́ẹ̀ni. shower now. náà, join me. Ọ̀rọ̀ ìṣẹ́. Actually, nǹkan tí mò ń sọ fún yín kò yẹ kí n understand? torí ìwà tẹ máa ń wù sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan bó ṣe nice and all those things ṣe yọjú sẹ́ńbọ̀ torí ẹ̀ náà kò jẹ́ kí n wò pé yẹ kí n sọ fún nǹkan tí mo sọ yẹn. ó dé ṣú àwọn nǹkan tó ń sọ yẹn mi ò lè má parọ́ náà ṣé màmú ọ̀rẹ́ mi ti ni. bọ̀bọ́ yẹn orúkọ ẹ̀ Mákindé Mákindé ló ń jẹ́ ẹni tó dẹ̀ máa fẹ́ nìyẹn everybody ti mọ̀ pé ọkọ ẹ̀ nìyẹn òun kọ́ lè ti fọ́ pé ẹni tóun máa fẹ́ nìyẹn so. ó dé ṣú nǹkan tó ń sọ ìṣáà kí n parọ́ kan fún yín mi ò lè sọ years tó ti ń fẹ́ra wọn bọ̀ as in years back tó ti ń fẹ́ra wọn bọ̀ yeah. anyway ẹ̀yin ọkùnrin kò máa ń fọ́ nìkan times ìgbà tẹ́ bá rọmọ tó dúdú tó ga tó sẹ́gbọ̀n lẹ̀ wọ́n sọ pé òun ìkẹ́kọ̀ọ́ lọ fẹ́ mọ́mí spẹ̀t kan ẹ fẹ́ bọ̀tà ọmọ tó bá kúrú tán pupa àwọn ọmọ mi àwọn ọmọ go inside àwọn yẹn lè fẹ́ lọ fún i don't know ẹ ṣe rí irú nǹkan tó ṣe yẹn èmi o èmi mò ń sọ mi ò lè ever ṣe irú nǹkan bẹ́yẹn because mo mọ rírì ìfẹ́ mo nǹkan tí love jẹ́ i mean love mo mọ meaning ẹ understand me ah, and irú èèyàn bíi ti yín báyìí kò ní dákẹ́ lọ fún nǹkan bẹ́yẹn because mo mọ bó ṣe máa dùn yín sí. Mákindé. Mákindé. Mákindé. Mi ò rò pé mo mẹni tó ń jẹ́ bẹ̀. Hope no problem. O dẹ̀ ṣọ́ pé o mẹni tó ń jẹ́ Mákindé. Mi ni mi ò mẹni tó ń jẹ́ bẹ̀. Bóyá kí n dẹ̀ tún reframe fún ẹ, ta ló ń fẹ́ tó ń jẹ́ Mákindé? Ah, irú ọ̀rọ̀ wo Lọlá Jíire ń bá mi sọ báyìí sí? Ṣòkárù ìwà báyẹn mọ́ mi lọ́wọ́ rí ni àmì ìláìkẹ́ o irú ọ̀rọ̀ wo nìyẹn tó bá trust me then who will. Hm. má bínú ń gbà yẹn ẹnìkan ló wá tó wá sọ̀rọ̀ fún mi ó dẹ̀ mọ̀ pé mi lè gbọ́rùn nǹkan báyẹn kí n má bí ẹ. ẹ eh, bọ̀ tó bá tiẹ̀ gbọ́ yóò ó ní láti believe rẹ̀ náà. a ní kó má ah, you know i love you and i can't afford to lose you. you know, uh, you should know i love you too but tí bá fi rú ẹ̀ lọ ẹ̀ ṣó lè gbá ni. Hm, má bínú bóyá kí n lè lọ up lókè kí n gbé ẹ jáde ní báyìí. Hmm, you better do. pápẹ́. Hmm, mm sẹ́yìn lórí mo ti ṣùgbọ́n mo ti mo fi ẹsẹ̀ ni kò ti jẹ́ bẹ́ẹ̀ mo ń bọ̀. ṣé wàhálà ọtí dé báyọ̀ lọ. Ah! àkàrà máa ti fẹ́ tú sẹ́pù báyìí mákindé ah, mo ti wá dọ́kọ̀ délé dálé mọ́ báyìí wàhálà dé kí ló fẹ́ ṣẹlẹ̀. Ah, màmí question wo lè tún béèrè lọ́wọ́ mi of course mo nífẹ̀ẹ́ Mákindé mo dẹ̀ fi gbowó very obvious. ó dẹ̀ dá lójú ọkọ mi. ó dá mi lójú kódà ibi tó dá mi lójú dé mo ṣọ́ pé òun gangan ni màá fi ṣọkọ. bó ló wá fẹ́ fi ọlájire sí. Ah, ọlájire mami ẹ wo ìyẹn kàn ń gbọ́ bùkátà lásán ni kò sí kankan tí mo fẹ́ fi ọlájire ṣe. ìyẹn ni pé onífẹ̀ẹ́ Mákindé gan nìyẹn bẹ́ẹ̀ ni màá nù kódà mi ìmú kọ́ tí mo lè fi fẹ́ mi ìmú kọ́ tí mo lè fi wé. gbogbo ìmọ̀ tó lè fi wé ọmọ mi mo nífẹ̀ẹ́ gan-an mo fi mi gan-an. rí pòrò ẹ̀ gan o ah, tún lórí láyà òun sọ fún mi pé ìwọ nífẹ̀ẹ́ ọmọ mi. mọ́mi mo nífẹ̀ẹ́ ọmọ yín gan-an mi mọ nǹkan tí mo lè fi fẹ́ ìwé lọ́kàn mi. jọ́ but mọ́mì wo ta ni mọ́mì ẹ̀ ṣé ìwọ lè ṣe mọ́mì ẹ̀ bó ṣe ń ṣe mi láìṣe kan láìṣe méjì. <laughs> mistake ni mistake ni mọ́mì please i have to leave now mistake ni. ẹ ṣàmì ọ̀ṣìnkìṣìmà ẹlẹ́jà lóye. ẹ̀dá tó ń lépa máa rọra ẹ̀dá tó ń sáré rọra sáré ẹ̀dá tó ń rẹ̀wẹ̀sì máa ṣọ̀lẹ ojú ìpọ̀ ṣìnkìṣìmà ẹlẹ́jà lóye. orí mi akúnlẹ̀ yọ ire mo gbé dání kó má dànù mọ́ yẹ̀pẹ̀. ìdáre mọ́ ní dánidá o. kí ire jẹ́ tèmi ire ire ni mo bẹ̀. orí mi akúnlẹ̀ yàn ire ni mo gbé dání. ire ni mo gbé dání kó má dànù mọ́ yàpẹ́. ẹlẹ́dàá tó dábì ìdáre mọ́ ní dánidá o. kí ire jẹ́ tèmi. ṣóbìnrin kí rẹ̀ jẹ́ tẹ̀.